tí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ oyè wọ́n represent ìdílé kọ̀ọ̀kan èèyàn gbogbo àwọn bàbá wa tí ó já sí pé tá a bá ń dárúkọ ṣàwọn ṣàwọn ṣàwọn àwọn gangan ni a lè sọ pé àwọn ni ọ̀rìnjìnà ṣàwọn tó lè já sí pé nínú ilé wọn nínú ilé wọn nínú ilé wọn ẹnìkan ò lè sọ wípé bóun tí wọ́n ti jẹ́ nínú ilé wọn nínú ilé wọn ẹnìkan ò lè sọ pé bóun ni tí wọ́n ṣe jẹ́ nínú ilé wọn ilé ilé wọn ilé wọn náà ni Ògbómọ̀ṣọ́ àṣẹ o torí pé bàbá wọn ni wọ́n tẹ ìlú Ògbómọ̀ṣọ́ dó fún àwọn náà fẹ́ lórí ẹ̀ so n tó bá dẹ̀ jẹ́ ogún wọn wọ́n mọ̀ n tó bá jẹ́ ní àwọn èèyàn wá ṣe síbẹ̀ wọ́n mọ̀ tàbá dẹ̀ wo eh, narration yẹn lánàá a rí i pure narration ni pure narration ni ah, wọ́n ṣe gudugudu méjọ ìyàwó mẹ́fà inú mi dùn pọ̀ gan nítorí pé ah, nítorí pé wọ́n fàkọyọ wọ́n dẹ̀ jẹ́wọ́ ọmọ ọkọ ẹ̀kejì bẹ́ẹ̀ ni wípé wọ́n tún ń gbìyànjú láti dáṣọ ru ohun tí wọ́n ní kí ni wọ́n ní òun náà ni bàbá wa Afọlábí Ọláoyè tí gbogbo ayé mọ̀ sí Gandhi wọ́n dáṣọ ru wọn láti jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pé n táwa ní rèé o ẹni bá gbaṣọ lára ń tá a ní ọlọ́run ó yàṣọmọ lára ọlọ́run ó yàṣọmọ lára àwọn báyẹn ṣe gudugudu méje wọn yà mẹ́fà inú wa dẹ̀ dùn ẹ bá dẹ̀ wo àwọn narration wọn a rí i pé pure narration pure narration ò ní àwọn bàbá yìí ni wọ́n ṣe ìyẹn ní àná inú àwọn èèyàn dùn torí pé wọ́n ti ń expect ẹ̀ ẹ̀rẹ́bà náà ń parọ́ ẹ̀ lórí live pé ẹ̀yàn ọmọ ṣàwọn yẹn ẹjọ́ wọn ṣàwọn ẹ jẹ́ gbìyànjú ká ètè dìde sọ̀rọ̀ yìí kó tó di wípé ọmọ àlè wà máa claim ogún bàbá yín so a dúpẹ́ fọlọ́run torí gbogbo aró tá à ń pa síta àwọn náà pa clarify pé à ìṣe báwọn dákẹ́ ọ̀rọ̀ yìí ti kọ́kọ́ mọ̀ pùrí tí imam sọ wípé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan ni ó ṣẹlẹ̀ tí inú àwọn olóyè kan náà àwọn olóyè ọba gbọ́ tọ́dẹ̀ fèsì fún Imam tí mam gbé lọ sí court gbà tí àwọn ọmọ bá dá sí kí ló dé kí ló ṣẹlẹ̀ ìjábá yín pa ìjà à. tó ṣe ń bẹ́ẹ̀ tá gbọ́ ni pé ọmọdé ìlú mọ̀ sọ pé ogun ilé kì í ṣogun yìí àwa sì mọ ibi tó gun bàbá yín dé ìjà yín làwa ń gbèjà ẹ ń bá lòun ó bá yín jà àwa ló fẹ́ bá jà ṣé bó ti rí nu ń gbọ́ bó à ń tó ṣe ń bẹ́ẹ̀ ni pé depression ni depression ni depression ló jẹ́ kó mọ́ claim ogun ológun kó sọ pé ogun tiẹ̀ ni gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ogún ológun ni mosque ogun bàbá so depression ló jẹ́ kó fẹ́ máa claim ogun ológun so fún ìdí èyí a fún ọ ní just three days kó o gbìyànjú kó o kásẹ̀ gbogbo èyí tí òun wíwo òwòrán àti ilé ẹjọ́ tó gbẹ́yìn lẹ́ni lọ kó o lọ kásẹ̀ lẹ̀ kó o dẹ̀ fún wa ní lẹ́tà pé o tọrọ apology letter lẹ́tà foríjì lórí gbogbo ọmọ márààrún kọ̀ọ̀kan tó jẹ́ àwọn ọmọ ọmọ ṣàn ògúnlọ́lá bẹ́ẹ̀ wọ́n ní ìmáàmù ṣe bẹ́ẹ̀ ìmáàmù ṣe bẹ́ẹ̀ so ìgbà tán dẹ̀ ṣe bẹ́ẹ̀ tán wọ́n fi lẹ́tà yẹn wọ́n fi yan gbogbo ayé kódà mo ní lórí fóònù ìbá padà post but a lot of things náà ni a tún ń ṣe mára wọn tí yẹ ká ráyè post so wọ́n náà ṣe bẹ́ẹ̀ lájẹ́ kan pé mo tọrọ àforíjì lọ́dọ̀ yín o ẹ̀yin lẹ lógún yín o àdẹ̀ tó bá yín gba ogún lọ́wọ́ ológun so lẹ́yìn ìgbà yẹn wọn láwọn tó wá rí wípé ah, kò tún pẹ́ sígbà yẹn ẹni tó ń fòfẹ̀rẹ̀ olóyè ṣẹ̀hún ló gbé lọ sí kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn lọ́bẹ̀ kan wá gbé ṣẹ̀hún gangan fún rẹ̀ lọ kọ́ọ̀tì pé ṣẹ̀hún mo ta ọ́ láyà lórí ogún yìí èmi fẹ́ kílèmù ẹ̀ èmi mu ní torí mi ni ọba mùsùlùmí àmọ́ ṣẹ̀hún wá dìde pé kì í jẹ́ baba tó mọ́ kó mọ́ làálàá àwọn gbìyànjú láti jẹ́ kí wọ́n mọ̀ pé àwa la ní nǹkan wa ibi tá a sì wà yìí a lè fi tá a bá fi orí ààyè inú bí tá a wà ibi àbàtà tá a wà yìí gbogbo èèyàn ló mọ̀ pé ilé àṣẹ ni èyí tá a bá fi kù lépè èpè wọn ò ní wọ́n lórí ẹ̀ torí pé iṣẹ́ táwọn bàbá wa ṣe nínú ìlú yìí nílẹ̀ Yorùbá kò ṣeé nullify. so ẹ sì mọ̀ pé àwọn olóyún ké wọ́n ní azali mina lè azali ila wọ́n ní azali mina lè azali ila abali ila lè habad wọ́n ní wọ́n ní ìpìlẹ̀ ó ní ìpìlẹ̀ ó máa jẹ́ ìpìlẹ̀ ó ní ìpìlẹ̀ ó máa jẹ́ bẹ́ẹ̀ ni tí ìpìlẹ̀ bá ti wá jẹ́ ìpìlẹ̀ báwọn kí ló tún wá kàn báwọn wọ́n ní. Uh, kí lórúkọ ẹ̀ nǹkan pè ń pilẹ̀ alálẹ̀ òǹkàlùkù ni kò sẹ́ni tí ò ní pilẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ṣe gbogbo àwọn tá a la jẹ́ mùsùlùmí jẹ́ kìrìsìtẹ́nì a rí i pé ìpìlẹ̀ lòmíì nǹkan kan ni wọ́n ń bọ́ ń bẹ̀ nǹkan kan ni wọ́n ń ṣe ń bẹ̀ nùmátà àbótú kó wá kó wá jẹ́ nǹkan kan tó tán bá kí àwọn tó mọ oríkì ìpìlẹ̀ ń tẹ́ pé wọ́n mọ tán lè fi ṣe tán bá fi kìyàn pẹ̀lú ìpìlẹ̀ ń jáde èyàn mọ retí nǹkan yóò sì mọ heart lára yẹn o lè mọ o lè ìmọ̀ni wa ti lè raise to power fifty àbí hundred nígbà náà lọ́hùn ká mọ̀ fẹ́ jẹ́ pé kó mọ́ nítumọ̀ ṣùgbọ́n ọmọ tó bá jójú lọ́mọ ìpìlẹ̀ yẹn ó yọ dá padà sí bó ti ṣe wà. àbàtà ń sọ̀rọ̀ tẹ́ bá wo mere looking at them lánàá àti máa tẹ̀lé voice wọn ẹ rí i pé ìpìlẹ̀ yẹn àwọn tàná lókù tá à ń rí lójú wọn àárá wọn tò ní mọ́ ìyẹn túmọ̀ sí pé wọ́n jẹ́wọ́ ohun tí bàbá àwọn ṣe sílẹ̀ pé àwọn ò jogúngógún bìlìntà sí pé àwọn ò pa ìtànkítàn ṣùgbọ́n ohun tí bàbá àwọn ṣe kalẹ̀ yìí àwọn gbọ́dọ̀ dáṣọrú dáadáa ohun tí bàbá àwọn ṣe kalẹ̀ yìí àwọn gbọ́dọ̀ dáṣọrú dáadáa ọmọ àlè èèyàn nísìnyí nǹkan bàbá rẹ̀ ti sọ pé tí ń fẹsẹ̀ ká dànù pé ẹ ṣáàjámọ̀ wòran àní wòran so wọ́n dẹ̀ make clarify ẹ̀sáyé wípé àwọn ń fún imam ní warning lórí bí wọ́n ṣe máa bu ẹnu àtẹ́ lu bàbá àwọn tó wà lórí àpè lọ́wọ́ which is ṣàún sìn pé ẹ̀gọ́ ọ̀rọ̀ ni ká máa sọ wípé ṣé tí ṣàwọn àná bá wà láyé tájàgbọ́nmadé àná bá wà láyé ṣé irú tó ṣẹlẹ̀ lè máa ṣẹlẹ̀ wọ́n clarify jáde ń bẹ̀ ẹ ń bá jọ́lóye nìkan ni ó gbọ́ o ẹ̀gọ̀ ọ̀rọ̀ ni ká sọ wípé tí Ṣàwọn àná tó bá wà láyé ká wá sọ wípé ṣé Ṣàwọn àná òun gangan fún rẹ̀ ṣé pé ṣérù nǹkan báyìí lè máa ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ sọ báwọn ẹ ní mọ̀ Ọlọ́run àkọ́kọ́ nu ẹ̀yin tẹ́ ẹ sọ báwọn ó ní wípé ẹ ní àròjinlẹ̀ ẹ̀yin tí ẹ wá sọ báwọn kéwú tẹ́ kí wá yé yín àwọn tí kéwú yé tó jẹ́ àwọn àgbàlagbà wọ́n fẹ́ tírèzì ọ̀rọ̀ tí ànábì Muhammad sọ sallallahu alaihi wasallam yàpá wò lọlé kí òun bí yàbá ṣe tú yá kò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ lè mú ti wá wá tú jáde ànábì sọ̀rọ̀ ànábì ní gbogbo yín pátá gbogbo yín àlìhùmọ̀ mi o la nufariqu baina ahadin min rusul ẹ gbọ́dọ̀ ṣèdáyàtọ̀ láàrin gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run o tẹ bá ti rí tẹ bá rí Jésù Kristi ẹ gbọ́dọ̀ pé ọlọ́run ló ránṣẹ́ tẹ bá rí Musa ẹ gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ló ránṣẹ́ ẹ bá rí kinní kan ẹ gbọ́dọ̀ nígbàgbọ́ tó rinlẹ̀ nú wọn dáadáa kẹ́ẹ̀sì mọ́ rí wọn gẹ́gẹ́ bíi pé bọ́lọ̀ ń ti rán ànábìmọ́mọ́ wá sáyé náà ló rán àwọn yẹn náà wá sáyé ó dẹ̀ ní iṣẹ́ tán wá ṣe sallallahu alaihi wasallam àwọn àgbàlagbà ìgbà táwọn ń trace ọ̀rọ̀ yẹn wọ́n ní eh, màá rántí wọ́n ní kini ẹ̀ lọ́wọ́ mi bíi ẹja lọ ẹja lọ wo kájí tíráì o torí mo fẹ́ fi sọ̀rọ̀ láti lè fi expatiate àwọn mistake tọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tá a máa ń ṣe tó já sí pé ẹlòmíì ìmọ̀ rẹ̀ ò tẹ́ ṣín mu ìmọ̀ rẹ̀ kò ṣe kíni kò tó e ṣín mu ádẹ̀mọ́ tún máa ṣe gàràgàrà lórí ntí ntí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń tẹ́ pé kò tẹ́ ṣín mu yóò tún máa ṣe gàràgàrà lórí ẹ̀ wọ́n ẹ mọ́ obi tí wọ́n ẹjẹ́ ń kọ́kọ́ gbé láti nọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní kùlúbù jẹ́mi ì xaliki anyambinu rihi wọ́n ní ẹ wo ọkàn gbogbo àwọn èèyàn ẹ máa wo wọ́n ní ẹ wo ọkàn gbogbo àwọn èèyàn àyàwùn ààyè ní gbogbo wọn kí ló tán mi jáyè bínú rihi torí pé gbogbo wọn jáde látara inú mọ́lẹ̀ oúnjẹ ọ̀la ní Muhammad ọkàn yín ọkàn tiẹ̀ tó ń wo n tó fà á tọ́lọ́hún fi ń tó fi ń dẹ nǹkan tó fi ń dẹ nǹkan lẹ̀ tó fi ń wòran tó fi ń wòran tó fi ń wòran láti jọ́tà nàbí ti dáyé padà tí yóò fi wo ìwà burúkú tá à ń wù kó ètè pawárẹ́ àbí kó ti fomi àbí kó ti fi nǹkan kan pawárẹ́ tó ṣà ń ṣẹ́kù tó ń ṣẹ́kù tó ń ṣẹ́kù ó ní àyàn torí pé ọkàn yẹn ń yè pẹ̀lú ìfẹ́ ń ṣe ọlọ́run àdúgbò mo fẹ́ ẹni mo fẹ́ mú jáde màá padà mú jáde o ẹ pé ó sọ pé kùlùbù jẹ̀mí gbogbo yẹn tó dá ó wá ní wa oni wa wa súnà òun àyànfàsáàkà wà lámà oni ní kò sí nǹkan kan tó fà á kò sí nǹkan kan tó fà á tẹ́ẹ̀fì rí i pé kò sí ẹni pure mind tó pé yóò mọ yóò mọ pálàṣẹ pé lọ́bà yìí lọ́bà yìí tí mo ṣe dáadáa tó kọjá wípé ọlọ́run ti ó ti n tó fi n tó fi kírètì ìpìlẹ̀ torí n tó fi lo bìnúrì yìí ó ní gbogbo àná la máa ń dá wákà yẹn pé ànábì ànábì ó dé lódì mọ́lẹ̀ ó dé lódì mọ́lẹ̀ ànábì dé kẹrẹ́kẹ́ ìmọ́lẹ̀ yẹn gbòde ó dé lódì mọ́lẹ̀ ó ìmọ́lẹ̀ nígbà torí nígbà tí ẹ pé mo ṣe explanation kan nígbà tí àkọ́kọ́ tí mo sọ ìṣe live last mo ní ká ti bi àwọn kankan mo fi ká ti bi àwọn kankan chẹ́ẹ̀kì ara wa wò mo wá sọ̀rọ̀ nípa mufti tó béèrè question lọ́wọ́ Sheikh Ibrahim tó ní kókó gbogbo ayé sínú ke tí Sheikh Ibrahim ní pé lọ bu omi wá o tó dẹ̀ bu omi fún ṣé òpó ọmọ tó yẹ pé kó lọ bomi wá ó wá bomi sínú ke wá gbé fún pé gbogbo ayé nìyẹn ó ní kí ló dé ó ní ìdí ni wípé ó ní ìdí ni wípé Ọlọ́run sọ ní al pé gbogbo èèyàn tí mo dá pátá láyé pátá mo dá níbo mi máa látara omi ni àwọn òyìnbó wá sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá kọ́lé síbi ẹ̀gbẹ́ odò tó bá ń wo odò yẹn ní gbogbo ìgbà wọn lójú yẹn ò ní fọ́mọ lágbárí nítorí ẹ̀fà ni pé ìmọ́lẹ̀ ni omi ìmọ́lẹ̀ yẹn dẹ̀rẹ̀ tán lọ́kọ́ dé tó dìmọ́lẹ̀ òun náà ni ó ṣe ọlá àná Muhammad yóò yẹ wọn tó bá ti yé so lẹ́yìn ìgbà tó kéré tí ó dá gbọ̀ǹkẹ́ pẹ̀lú omi tán ní tó wá padà mú jáde látara ẹ̀ náà nìmọ́lẹ̀ ló fọ́ sí mẹ́rin ọ̀dọ̀ àwọn àgbàlagbà ní kéyìn wà ṣùgbọ́n tí mo fẹ́ mú jáde níbẹ̀ ni pé ibi tí mo lọ wọn gẹ́mi tí ì rí nínú ní tíra yìí ó dà pé torí ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n já àwọn ànábì ọlọ́run mo ti rí mọ́ṣálà kẹ́lí bá mọ̀ pé aṣọ kan aṣọ kan báyìí òun ló so gbogbo láìnéèjì ṣàn látòrí bàbá wa ṣàn Ògúnlọlá tó fi kárí kárí kárí kárí kárí tó fi dé ọ̀dọ̀ òjò aburú má lọ bẹ́ẹ̀ tó fi wá bọ́ sórí ẹni tó wà lórí àpèrè nísìn tẹ́ẹ̀fì lè mọ̀ wípé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ọpọlọ yín ò pé láti máa sọ wípé ṣàwọn àná ṣó lè wà láyé kírú eléyìí ò máa ṣẹlẹ̀ àná yẹn lẹ wá ń rí ẹ̀wà rí tòní ẹ̀ mọ̀ pé n ti ń bẹ lára tà náà náà ti kó sára tòní bẹ́ẹ̀ bítà náà ń ò ṣe é di wípé ẹ lọ kojú náà ni eléyìí náà ò ṣe é kọlu ntí òye yín bẹ̀ afa àfàwa ni fa ayu jẹmihi rusuli ayu muhammadin oni ní ẹ wo gbogbo láìníjà àwọn ànábì ọlọ́run kò síbi kankan tọ́lọ́run ti mú wọn jáde láti jẹ́ kí wọ́n dààyè ìmọ̀ jẹ́nubùwà ayu muhammad látara ìfẹ́ ànábì muhammad làdábì náà fi sọ pé ọlọ́run sọ fún pé ẹ má ṣèdá yàtọ̀ láàrin gbogbo wọn o torí ìṣẹ̀mí tí ń gbénu wọn náà ní ń gbénu tèmi náà n ti ń gbénu tèmi ní ń gbénu wọn kì í pé ẹ mọ̀ ṣe dàyàtọ̀ láàrin gbogbo wọn àwa yìí dẹ̀rẹ̀ a a da a nílé kí ni fi ń nílé wípé náà ni overall prophet tó wá jẹ́ sí pé ńgbà tí ẹ bá wá ń wo àwọn ti tó ti kọ sínú ayé yóò máa wa. ẹ mọ̀ pé kò sí nǹkan kan tí wọ́n kọ lánàá tí yóò máa happen lónìí láìnéèjì gbogbo ohun tí àwọn tí ọlọ́run kọ́kọ́ fi sínú ayé tán ti kọ́kọ́ tọ̀ náà ni gbogbo ohun táwọn náà ń tọ̀ ẹ lọ gbogbo òṣèjọba ṣé kò séjọba náà Islam kò séjọba láyé àwọn láyé àwọn prophet tán wá láti Israel ni ẹ wo ṣèjọba wọn ni èwo ló yàtọ̀ ń gbọ́dá ní ìtàn tọ̀ adáyé la dé bá gbogbo ohun tí ń ṣẹlẹ̀ bí ó ti mọ̀ wà mo sọ pé ìpìlẹ̀ nípìlẹ̀ ó mọ̀ jẹ́ náà ní ìsìn bá Gandhi ṣe wà lórí àpèrè ní ìsìn gbogbo àwọn ẹja ìtàn sọ̀rọ̀ lánàá tó sójú ilé kọ̀ọ̀kan wọ́n mọ̀ pé ẹni ń ti gbé aṣọ bàbá àwọn wọ̀ bàbá àwọn làwọn sì ń rí wọ́n sì mọ̀ pé bó ṣe wà ní ìsìn pẹ̀ lórí àga tán wà wọn wọ́n ṣe é kọlù báwo lẹ́yìn ọ̀dẹ̀ kan ṣe a máa sọ wípé ẹ̀rì pé wọ́n sọ wípé kí ló dé kí ló fà á tí ó já sí pé wọ́n sọ wípé tọ́mọ̀ kí ìkánú àwọn bàbá tí wọ́n jẹ́ last born àwọn ọmọ ṣẹ̀wọ̀n tí wọ́n sọ̀rọ̀ last tọ́mọ̀ fi ń kí bàbá àwọn wípé mo ti wà gbórúkọ bàbá yẹn tí máa rántí ẹni bá lè rántí ó lè rán mi létí lórí lórí comment section bí wípé kí ló tọ́mọ̀ fi kí bàbá àwọn wípé bàbá àwọn o tẹ̀ ń wò ó wípé àwọn onílù máa ń kí wọn pé ó kọ́lé èṣù ó tún kọ́ ilé ọlọ́run mọ́sálásí kun pé béèyàn ò bá wá kí ọ ìyẹn béèyàn bá wá kí ọ ní pé báwọn tí o kọ́ lé èṣù fún táwọn bá wò pé ah nínú àwọn tí àwọn bá àwọn fi jagun tí wọ́n fi padà di ìlú olómìnira nù lú àwọn táwọn bá kí ọ tí wọ́n mọ tí wọ́n kí ọ pẹ̀lú iṣẹ́ ribiri tó o ṣe ọlọ́run tó o kọ́ lé ọlọ́run fún ó kí ọ nígbà náà lọ́hùn àwọn àfa àgbà náà tí wọ́n kọ́ kírun mọ́sálásí àwọn ò ṣe kọ̀ọ̀kan wò pé ẹni tó kọ́ bẹ́hùn ó mọ̀ kọ́lé èṣù síbì kan àwọn làákàyè táwọn àbáwọn tí wọ́n fi dọ́gbọ́n gbìyànjú tán fi iṣẹ́ sínú Islam nìyẹn àwọn kan ní ó ṣàmì sí àwọn àbáyìí lára tí àbá yìí ó rí tọ́lọ́ lára pé ẹja wà náà kọ́ mọ́sá sínú ìlú wa àbí tẹ́ bá wo gbogbo àwọn ìlú tó ń jẹ́ ìlú ìpìlẹ̀ sẹ́ẹ̀ kì í rí mọ́sá sí ọjà bá bàbá agbá tí màmú lọ ṣe wá sí ń bẹ̀ kí ló táwọn náà ń kọ́ mọ́sálásí àwọn náà ń fìpìlẹ̀ kan lélẹ̀ nìyẹn èyí tó wá yà wá lẹ́nu gbogbo ọ̀rọ̀ gbogbo narration wọ̀nyí bó ṣe dùn tó báwọn èèyàn ṣe láìkì ètò báwọn èèyàn ṣe gbìyànjú tó àtúnwá ara wọn post kan lórí Facebook lórí wall tí wọ́n tún sọ wípé kábíyèsí ò fi ṣe rán àwọn ọmọ wọn àwọn ọmọ ìyá wọn àwọn ọmọ ìyá wọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn àwọn kan tún ní irọ́ lásán ni àwọn gbogbo oríṣi kọ́mẹ̀ntì mú post ẹ̀ lánàá sórí mo kà ń wò àìmọye oríṣiríṣi ní táwọn míì gbé jáde náà lórí péjì mi personally lóríṣiríṣi ẹni tí àwọn àwọn ọmọ ṣàwọn tó sọ pé àní o oyè tí màámu jẹ yìí oyè inú mọ́sálásí ìlú ọ̀dọ̀ àwọn ni táwọn kanṣu tó jẹ́ mufti ẹ wo ohun tóun náà pèsè sórí wọ́ọ̀lù ẹ̀ àwọn òòsọ yìí láti fi dá kankan lẹ̀ ṣùgbọ́n láti ilé tí ń fi lè kì yín lọ wípé ẹ má kó bá ẹni tẹ rò pé ń protect ẹ má kó bá ẹni tí ẹ rò pé ṣe kí ni rò pé ẹ ń protect torí pé tẹ bá kó bá ẹni tẹ rò pé ń protect yẹn yóò kàn yín yóò kan gbogbo òdílé yín wo sọ dèmí mo ti máa sọ kì í gba oníṣọ̀mù ń sọ̀ lọwọ o àwọn nǹkan yìí nítorí lè mú wọn bọ́ síta wọn à fẹ́ kí ìlú àwọn ó dàrú ni o ààfin ni wọ́n ti ń sọ̀rọ̀ ààyè tán ti ń sọ̀rọ̀ ohun èyí ṣàyè lásán o kéèyàn wá pé press conference wá yẹn kẹsàn-án máa ní irọ́ lásán ni kẹ ẹ máa soríṣi àwọn ọ̀rọ̀ tó pé àti ẹ̀gbọ́dọ̀ máa wí jáde káwọn èèyàn máa gbọ́ létí wọn wípé ṣé pé àwọn tó ń tẹ̀lé máàmù tún sọ báwọn jáde. now ó wá ṣòwò pé ẹ̀yin gan lẹ̀ ń tì máàmù láyà ṣé ń tọ́ fẹ́ ṣe kálógun náà wá fẹ́ dálẹ̀ ní àdógúnlẹ̀ wàláyé sì tán ráyìn. because ẹni tẹ́ ẹ̀ ń dọ́ràn bọ̀ lọ́rùn àti gbogbo àwọn tán wà ní láìnéèjì yẹn gbogbo wọn pátápátá gbogbo wọn pátápátá ni wọ́n ti mọ̀ yí pé nǹkan ti dé nǹkan ti yan because tẹ́ bá ń wo bàbá yìí àwọn bàbá tó sọ̀ lánàá yìí ẹ mọ ẹ ń bá lójú inú yóò ti mọ̀ wípé wọ́n ti gbé fèèsì tó ni wọ́n wọ̀ kì í ṣe pé wọ́n ń sọ lórí ahọ́n lásán àbí wọ́n fi ń ṣẹ̀fẹ̀ àbí wọ́n fi ń dúkùú àbí wọ́n fi ń halẹ̀ ìyẹn ṣe ìhalẹ̀ mọ́ o. n tó bá fi mú ní nǹkan fi sọ wípé já mọ àlàbàbọ̀ ńkálukú ká mọ ibi tọ́lọ ńkálukú mọ́ já mọ àlà ńkálukú ká mọ ibi tí láríjọ ńkálukú mọ́ èyí ń ti kú òun síé síé wọ́n mọ ohun tó jẹ́ ẹ̀tọ́ bàbá àwọn wọ́n mọ ohun táwọn lè dóòlè lé wọ́n mọ àwọn tó jásí pé wọ́n bí wọn dáká mọ́ kó sàkọ́lẹ̀ wá wọ́n pàtàn fún wọn. tí nǹkan sì ń lọ bẹ́ẹ̀ wọ́n sì mọ wọ́n mọ iye jó ń kálukú káwọn yẹn wá sọ̀rọ̀ at the end of the day ká wá rọ́ǹgì ọ̀rọ̀ wọn àfi ká sọ pé tí wọ́n sọ wọn máa sọ àbí kò kò rí bẹ́ẹ̀ pé ẹ ṣáà fẹ́ lágídí ni bẹ́ẹ̀ bá wà lágídí mo fi ń sọ fún yín pé hundred percent ẹ lè jẹ ẹ gbọ́ mi dáadáa hundred percent ẹ ṣé kí ni ẹ lè jẹ now